وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ ليس يدافع الله fún ọlọ́run ọba ajẹ́rìí الله ọ̀kan ṣoṣo ni محمد صلى الله عليه وسلم ẹrúsìn ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ náà tún ní à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jọ kó túbọ̀ fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà dáadáa ìwà rí ìṣesí rí àbẹ̀ ọlọ́run ọba kó jọ kó má ṣe àtúbọ̀ fi kẹ́ wa kó má jẹ́ kí èṣù kọlọ́n kó má jẹ́ kí ó darí ayé wa kó ṣe wá nìkan nínú àwọn ẹni ire kó má ṣe wá nìkan nínú àwọn ẹni bí kó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ń tún orí ilẹ̀ ọlọ́run ṣe kó má ṣe wá lọ́kan nínú àwọn òbílẹ̀ jẹ́ kó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ń pèpè sí òdodo kó má ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ń pèpè sánú kó ṣe wá lọ́kàn fa oríire fún àwọn èèyàn láyé àti níjọ́ gbẹdà àmọ́ kó má ṣe wá nìkan nínú àwọn ẹni tí ń pèpè síbi tí àwọn èèyàn ti ń bá ṣe orí ibú láyé tó tún máa wá ń jẹ́ okùnfà orí ibú tọ̀run fún wọn. akíra wa káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ìpè òdodo ara ń bí ọlọ́run ọba fún àwọn olùgbàwé ètò yìí kọ́nà kójọ kó bá wa san wọ́n ní ẹ̀san dáadáa lónìí a ní kí àjọ gbójú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú alukur'an níbi tí ó ti ń pè wá ṣàkíyèsí nípa àwọn nǹkan kan tó tún lè jẹ́ okùnfà oríire ayé láti ti àlùkìyámọ̀ fẹ́ni kankan wa torí pé ẹ̀dá gbọ́dọ̀ fura pàápàá jùlọ ẹni tó ń sin lọ́hùn ẹni tó ń ṣẹ̀sìn ẹni tó nímọ̀ àtẹni tó lówó ẹni tó ní opportunity àti gbogbo ohun tọ́lọ́wọ́n bá tó fi sí kápá oníkàlùkù wa ayé kùránì ta fẹ́ kà lónìí yìí ìkìlọ̀ ńlá ló jẹ́ látọ̀dọ̀ ọlọ́run fún wa ìtanijí ńlá ló jẹ́ látọ̀dọ̀ ọlọ́run bá fún mi àtẹ̀yìn náà ọlọ́run bá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan hmm, Allahu akbar ọlọ́run bá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́run ni ẹ ṣe ìrànlọ́wọ́ fúnra yín láàrin ara yín o ẹ dúró tira yín ẹ ràn ara yín lọ́wọ́ ẹ àtúnṣe ara yín ẹ sọpọ́tì ara yín ẹ ṣe àtìlẹ́yìn fúnra yín alálìbẹ̀rẹ̀ wà tọ́kìwà lórí ìpáyà ọlọ́run lórí dáadáa àti ìpáyà ọlọ́run gbogbo ìrànlọ́wọ́ tá a bá fẹ́ ṣe fúnra wa àṣọ ní májẹ̀mú tó dé ọlọ́run òkan tú wálẹ̀ yìí pé ká ran ara wa lọ́wọ́ ṣá kò tú wálẹ̀ yìí pé ká dúró tira wa kọ̀kan túra wálẹ̀ yìí pé ká máa sọ̀pọ́tì ara wa kọ̀kan túra wálẹ̀ yìí pé ká ṣùrùbọ ọmọ ìyá wa kan àbẹ́ni wa kan ọ̀rẹ́ wa kan ó fi májẹ̀mú jẹ́ ó ní alàlìbẹ̀rẹ̀ wàtàkìwà lórí dáadáa ni o ká má ràn yàn lọ́wọ́ ká má dúró tira wa lórí àbòsí lórí ọ̀tẹ̀ lórí tẹ̀m̀bẹ̀lẹ̀kún lórí ìwà àbàjẹ́ lórí ìwà tí ò dáa lórí tọ́lọ́wọ́n bá ò fẹ́ ìwọlélé yẹn ọlọ́run ní ká ràn ara wa lọ́wọ́ ká dúró tira wa ká ṣàánú ara wa lórí dáadáa á ah, ẹ̀wà gbọ́dà kejì rẹ̀ alákọ̀ọ́kọ́ àṣẹ ni ẹlẹ́ẹ̀kejì ikọ̀ fúnni ni àkọ́kọ́ ń jẹ́ al'amuru ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ annahayu ẹlẹ́ẹ̀kejì tó jábala kejì ọ̀rọ̀ yìí pé ala ẹ má ṣe ah, ara ẹ má àsìsì ara yín ẹ má dúró tira yín ẹ má ṣùgbàbọra yín lórí ìwà àbàjẹ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ wọ́n jájọ sáré gbójú wáyà yìí lónìí kájọ wa ní ìrìnàjò àgbọ́yé ẹ̀sìn lórí àyà tààrọra kàyí tààrọra yọ jáde nínú alukur'ani yìí ìbọ̀tọ́nà bá sọ fún wa yí pé ká ràn wa lọ́wọ́ lórí dáadáa àti lórí ìpáyà ìtumọ̀ ni pé gbogbo ohun tó bá lè ṣokùnfà oríire ayé àtọ̀run fún tèmi àti ẹ mà ìmọ̀làwà níni láti fi kọ́ àwọn èèyàn tí wọ́n fi máa láǹfààní àti gbàgbọ́ yẹ́sìn ọlọ́ni ká ọlọ́wọ́ fáwọn tí a mọ̀ jù lọ owó lẹ́yìn náà níni láti fi àsìsì àwọn èèyàn táwọn náà fi máa rọ́wọ́ mú lọ sẹ́nu tẹ́yìn fi máa jẹ́ okùnfà eléyìí táwọn fámìlì kan fi máa wà nínú gbẹdẹmúkẹ́ tí wọn lórí dáadáa àti àti páyà ọlọ́run ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ẹ̀mpáwà wọn ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ àtúnṣí wọn ẹ wọ́nà àti jà àti mu fún wọn ẹ dúró tì wọn ẹ kọ́ wọn níṣẹ́ ọwọ́ eléyìí tó lè máa jẹ́ okùnfà àti jà àti mu fún wọn tààwánù ala albirri wattaqiwa gbogbo ẹni tọ́lá wọn bá fún ní mímọ̀ lónìí fi mú ẹ fi ṣe dáadáa sáwọn èèyàn kò fi jẹ́ kípa ẹ̀ ọlọ́run bá dúró lára àwọn èèyàn torípọ̀ opportunity pé mi àti ẹ à ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ń gba kí ó fún àwọn èèyàn èmi àti ẹ lọ opportunity wípé à ń ṣe wá àti fáwọn èèyàn tí wọ́n ń dúró wájú wa tí wọ́n ń gbọ́ èmi pẹ̀lú ẹ lọ opportunity aláǹfààní wípé àwa ń sọ̀rọ̀ níbi àkíkọ̀ níbi ìkómọjáde àbí níbi ìyàwó àbí nínú yàrá akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn èèyàn àbá ń dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí ọlọ́run ọba wọn ni wa o ó jẹ́ ká mọ̀ yí pé ká má lo àǹfààní nílòkulò ó ní tààwánú alàlìbẹ̀rẹ̀ wà tẹ́kẹwà olùkọ́ mi àdúrú wájú ọmọlékíw wájú ọmọlékíw torí tọ́lọ́n á dẹ̀ máa sọ̀sọ́kúsọ fún wọn á dẹ̀ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ á dẹ̀ máa darí wọn gba bí àánú ah! ẹlòmíràn náàfààní àti di máìkì mú lóde kò dẹ̀ ní ọrùn àwọn èèyàn tó àǹfààní yẹn ti yẹ kó fi ṣe tí àwọn èèyàn yóò ní gbàgbé tó ní kálukú tó bá wà lórí ìwà àbàjẹ́ fi máa ṣíwọ́ tó fi máa padà bẹ̀rẹ̀ sí dáadáa nǹkan mi ló máa bá wọn sọ ọ̀rọ̀ mi tí ò tiẹ̀ rẹ́lífàtì pẹ̀lú orí rẹ̀ ayé àti sọ̀run lọ́wọ́ máa sọ fáwọn èèyàn àbí pàápàá kó tiẹ̀ máa tún bá wọn sọ tó tiẹ̀ tún lè dá ẹ̀mí wọn rú tó tún lè bà yímọ̀ ni wọn jẹ́ tó lè bàgbàgbọ́ wọn jẹ́ sọlọ́run ọlọ́run ni ẹran ara yín lọ́wọ́ ẹ ṣàánú ara yín ẹ dúró ti ara gbogbo tí wọn náà bá ti fẹ́ ṣe láwùjọ fún àwọn èèyàn tí wọ́n náà bá ti kéèsí pé kíní yìí kò ní mú àgbéga dáadáa kan bá àwùjọ yìí ju kó máa dá wàhálà ìjọgbọ̀n ó tún máa ba yí àwọn èèyàn jẹ́ lọ má ṣe má ṣe ká wá mú abala kejì yẹn ká fi máa wá mú ilé yẹn wá abala kejì tọ́lọ̀ wọn ní wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan àkàwé eléyìí ó ní pé tí wọn náà bá ní àǹfààní àwọn ọ̀nà táwọn èèyàn lè gbà fi ṣe ọlọ́run blọ́ọ̀kù ẹ̀ márùn-ún èèyàn lọ́wọ́ lórí ẹ̀ ìwọ ni wọ́n wá bá tó yẹ pé truth yẹ ni wọ́n fi fẹ́ ṣe ṣìnà ọlọ́run ní máa ràn yàn lọ́wọ́ má fún ọ ní space nínú ilé ẹ̀ kọ́ máa gbóbìnrin wá ṣe ṣìnà nínú ilé tiẹ̀ kọ́ wọ́n lè sọ pé wọ́n láwọ́ ò láwọn ò háwọ́ mọ́tò tiẹ̀ náà gbé tọ́lọ fi gbá láṣẹ́wó ọ̀dọ̀ tiẹ̀ wo ni wọ́n fi ṣe àtẹ̀gùn tí wọ́n fi rí olè jà ọ̀dọ̀ tiẹ̀ ìwọ ló dàrẹ́ tí wọn ìwọ ló bá wọn yíwèé nígbà tí wọ́n kówó jẹ́ ìwọ ni wọ́n dúró tí wọ́n ń fún wọn ní support nígbà tí wọ́n hùwà bàjẹ́ kan tọ́wọ́ pálábá wọn ségi ó ti ń ràn wọ́n lọ́wọ́ lórí àìdá nìyẹn ó lóun ò ṣe but òun kàn you know àánú kan máa ń ṣe òun ni irú àánú wo ló ń ṣe é táwọn èèyàn hùwà bàjẹ́ tó wá já sí pé ìwọ ni wọ́n wá ń kọ́fà wọn ìwọ ni wọ́n fi ń ìwọ ni wọ́n ń pè ìwọ ni wọ́n gbẹ́kẹ̀lé pé tí lágbájá bá ti dá sí ọ̀rọ̀ yẹn ti yanjú ìwọ náà ti wá gbà pé tó bá ti dá sí ọ̀rọ̀ yẹn ti yanjú ọ̀rọ̀ tí ò dẹ̀ dá ní tí ò dá náà ẹniyẹn ṣe à ọ̀ràn ńlá ló dá yìí ẹni tó pààyàn tó jẹ́ kọ́wọ́ bá tí torí kìí ṣọmọ ti ẹnà pa nì torí kìí ṣe ìyàwó ti ẹni wọ́n pa nì torí kìí ṣe ọkọ ti ẹnà pa nì torí kìí ṣe bí ẹni wọ́n pa nì tó bá mọ bó ṣe rí ni ní tí wọ́n ṣe fẹ́ni ẹlẹ́ni yẹn tí wọ́n wá ń jágbédè gbà fún wọn yẹn tí wọ́n bá ṣe fún ẹ̀jẹ̀ ti tiẹ̀ náà ń tó dájú ṣáká ní ara tiẹ̀ náà kọ́

má ṣèkún lọ́wọ́ fún bàjẹ́ láíláí má ṣàtìlẹ́yìn fún níbàjẹ́ láíláí ẹlòmíì náà nísìnyí òun ló ń bá wọn pọ́ọ̀sì àwọn lẹ́kṣọ̀ burúkú táwọn fáà kan fi ń bayé jẹ́ òun ló ń bá wọn ṣí ẹ̀ òun ló ń bá wọn pọ́ọ̀sì ẹ̀ yìí táwọn èèyàn fi ń bayé jẹ́ ìwọ ló ń bá wọn pọ́ọ̀sì ẹ̀ ìwọ ló ń bá wọn ṣí ẹ̀ ee àánú ẹ ṣe ní ìwọ ló ń sẹ́ẹ̀dì ìwà bàjẹ́ ọlọ́ni ẹ máa ń ra àwọn èèyàn lọ́wọ́ lórí ìwà bàjẹ́ àti gbẹ́rù gbọ̀nrí sọlọ́run má ṣe mọ́ túbà tí ò bá ti ẹ̀ lè ṣe wá àti àti ṣe lórí aburú má dẹ̀ fẹ́ di aburú tẹ́nìkan ṣe ìwọ náà máa ṣí ẹ̀rí táwọn èèyàn fi ṣe rọ́dù èèyàn kan bú sọ̀hábà àwọn kan wá ń bú ìwọ tí wọ́n ń bínú àbí wọn náà tí wọ́n bá wọn ṣí ẹ fídíò ẹni àbò ń tàbùkù ẹ̀há àbò ń tàbùkù nìkọ́b ó ń tàbùkù kankan nínú ẹ̀sìn ìwọ náà wọ́n bá wọn ṣí ẹbí yíyọ ilé yẹn inna lillahi wa inna ilayhi raji'un gbogbo àwọn tó ń ṣaburú láyé ìwọ náà bá polówó ẹ̀ àwọn èèyàn ń polówó ilé aṣẹ́wó ìwọ náà fi sórí sétùsì ẹ̀ la hawla wala quwwata illa billah àwọn èèyàn ń ṣèbàjẹ́ ìwọ náà bá wọn propagate ẹ̀ òun bá wọn ṣàgbélárugẹ fún wàbàjẹ́ ọlọ́run ní èèwọ̀ ni èèwọ̀ ni kẹ́bàárí níbi òfin ẹ̀sìn wa mi tó lágbára dé gbogbo tí òfin ẹ̀sìn wa bá ti proof wípé haram ni tó bá há síka ilé iṣẹ́ yẹn o gbọ́dọ̀ lẹ́mọ́ wọ́n ti o gbọ́dọ̀ gbá sọ́wọ́ tó bá ń fún ọ ní kí o dàrú ilé iṣẹ́ yẹn tí sẹ̀rí àsìláàmù bá ti proof pé kíní yìí o haram ni nínú ẹ̀sìn wa o lápẹẹrẹ ọtí mímu haram ni gbogbo ohun tó bá ti ń há láti bẹ̀ tó ní í ṣe pẹ̀lú pípolówó bẹ̀ yẹn haramu ni fún ẹ láti lò torí pé wọn náà ń bá wọn sẹ́ẹ̀dì ìbàjẹ́ yẹn ni ò ń bá wọn polongo aburú yẹn ni ìwọ náà ìwọ náà ò ń bá wọn advertise ohun tó tako tọlọ́run àwọn èèyàn kan wá tara titi ẹnu mọ́tò tí ẹnu ti rí síkà wọn àwọn náà wá tírèsì bẹ̀ àwọn náà wá ní nínú kínní yẹn ọwọ́ tí ẹnu ti rí kí o da wọn ìgbà àyẹ̀ ẹnu wọn ti rí pẹ́ẹ̀ni wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wala ta'awanu على على الإثم والعدوان ولا تعاونوا على الإثم والعدوان ọlọ́run ni a máa ṣèkún lọ́wọ́ fúnra yín lórí ẹ̀ṣẹ̀ àti gbẹ́rùgbọ́n rí sọ́lọ́run gbogbo ẹni tẹ́ bá ti rí pálá burú ni ẹ jẹ́ káyé mọ̀ pálá burú ni ẹ má jòyà gbódegbà fólì ẹ ra bàbá wa níjọ́ kínní àná a bàbá rí tí wọ́n ti rí kọjá lọ wọ́n ní ẹni tó jẹ́po lájà kì í ṣolè bí kì í ṣe ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ṣé àmọ́ tí wọ́n tán àgbàlagbà ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé o lè tiẹ̀ tún fúyẹ́ tó bá gbé yẹn tí ò rẹ́ ni gbà á kò tún ní gbè mí tí wọ́n gbà lérò nìyẹn kì í ṣe kí wọ́n sọ pé kì í ṣe olè ó lè lòun náà ìtumọ̀ rẹ̀ ni pé o lè tiẹ̀ ò burú tó tó lè tẹni tó rà lọ́wọ́ ẹ̀ tó bá gbé kan tí ò rẹ́ ni gbà á tálábùrú kan bá ṣaburú kan tí ò rẹ́ ni gbé sọ́dọ̀ ẹ̀ ó jalè ni kò rẹ́ ni gbé sọ́dọ̀ ẹ̀ ó fẹ́ ṣe ṣìnà ni kò rẹ́ ni tó fẹ́ gbà láyè láti rí ṣe ó fẹ́ máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láì dá ó sọ fẹ́ nìkí ni wọ́n ṣànú ẹ̀ ó dẹ̀rẹ̀ ẹnìkejì ẹ̀ náà pé èké ni ẹ́ àbúrò ẹ ti pọ̀ jù á ẹ ti pọ̀ jù náà ẹ̀ ó kan gbogbo ibi tó dé ni ò ti rí ṣe ẹ rí i pé kò ní rọrùn fún láti nígbà tójú bá ti tì í ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń sábà àwọn gangan ni wọ́n fàyè gba burú ẹni tó fẹ́ ṣe ṣìnà nìsín tí ò rẹni bá ṣe á padà lọ ẹ lé á lọ ṣàwọn responsibilities tó wà lọ́rùn ẹ̀ tó sá fún lé tó fi rí pé eléyìí sharp-sharp ni èló lòún fẹ́ fi ṣe ó tẹ̀ ti gbọ̀pọ̀ pápá ní sàn ọmọbìnrin gan ló ń fowó lọ́kùnrin kiri torí pé òun ní ṣe ni tó bá fi lóbìnrin eléyìí tó sọ pé ah, ṣé ọmọ bó ṣe ń ṣe iṣá ẹ̀ níyàwó tí ń lé ni èwo ni ká wá fi yán sílé kẹ máa dọkà láàmú ń bí tó bá ti rí ìdáàmú ń bí ọ̀dàlá ọgbẹ́ ní ìdààmú bí ọgbẹ́ ní ìdààmú ọdójú ti ẹ̀rí pé atọ́ ọmọ rẹ̀ báṣọ apàrà sílé alọ́sùnra kì torí kò ní ṣe sọ nílé ìyàwó àkàndé rí pé ah, ìbálẹ̀ wàmà ti wá sírọ̀sì kẹ ọ máa ń dé lásìkò ọ máa ṣojú ṣe ojú ti tì níta ni ṣùgbọ́n ọ̀pọ̀ ti pọ̀ jù níta ẹ̀yin obìnrin lẹ sílẹ̀kùn aburú lẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n fi ń rí ṣe torí ẹ̀ náà fi gbọ́ bùkátà ilé wọn mọ́ torí ẹ̀ náà fi mójútó àwọn ọmọ wọn mọ́ torí ẹ̀ ni wọ́n fi ṣojúṣe sí ẹ kí wọ́n ṣe ẹ̀yìn lẹ́fà ya burú gbà wọn ẹ̀yìn àfà la ta'awanu wa la ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ̀yìn lẹ́ ń ṣáájò fáwọn ọmọ olè yẹn ẹ̀yìn lẹ́ ń ṣàdúrà fún àwọn ọmọ yahoo ẹ̀yìn lẹ́ ń dira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí yẹn ẹ̀yìn lẹ́ ń jókòó àdúrà fún wọn ìbàjẹ́ táwọn yẹn bá ti gbé dé ẹ ti ká àwọn kéwòjọ fà ẹ tún ṣàdúrà fọmọ olóṣó ọmọ aláṣẹwó ẹ tún ṣàdúrà fún ẹ ràn ah, bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́ tó yẹ kí bàjẹ́ túbọ̀ máa pọ̀ sí àwọn tó ń tajà haram ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ tún ṣe ń dúró tì wọ́n ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún wọn a ń bọ̀ náà lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run ibi láti máa dúró fún tòní subhanakallah wa atubu ilayk mi Taofeek Ògúndìyẹmú broda Qasim Ṣọ́gàolú broda Débísí Maruf Bankole tí wọ́n ní kí ládà àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀. a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqq lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa Ishaq abọ́lẹ́rẹ̀ Muhammad al-Awwal 0244 òun náà ni zero eight zero thirty five seventy five fourteen sixty six.